Okay, another one. See another one. You plenty for the body. Remain one here. Remain one. You lede, Yosingi lede. You want body? Ẹja mọ bọ̀ wá ká gbé. Yóò yóò fún ara ẹ̀. Wọ́n mẹ́ta ṣáàjì all of them o. Ẹ yọ ọ́ sọ̀rọ̀. kí ni ẹsẹ̀ ìṣòfò tó wá gbé sára rà kí ni ẹsẹ̀ ìṣòfò ẹ rà tí ó ẹ wear your this you do e help you ẹ ọ ọ̀gá babaláwo e help you. Come on, Etia. Carry your camel. Where? Where your camel? Where your camel? Be at that side, Ibrahim. Carry your camel. Uh, no, just you only white. I mean, no, no. Oh, oh, where, where you are coming?